kì í ṣe ń jẹ fáwọn ẹni tó kúkú fún kì í tí ń wa mi lójú náà ló máa lọ lé náà máa lù kì í tí ń wa mi lójú náà máa wúwo ráìsì àwọn àtúnwá lè kó káàtà lè wa lẹ́yìn ìgbà tó fò èmi ṣe wọ́n tán òfò owó tó wọ́n ṣe kí ni látara ìjòkó rẹ̀ lé wọn kí lọ́n wá kí lọ́n wá lé lókù. àníbi tó ní wọ́n lè ṣe fún wọn yìí kí ni oúnjẹ yẹn fẹ́ ṣe yọ pàdé wọn ayé ọ̀hún dàwí ìdá mọ́rìndọ̀ tọ́ba rẹ̀ ọlọ́lẹ̀ bá ọlọ́lẹ̀ kí kọ́lá wálé bàbá olóró bàbá olóògùn ìyá sẹ̀lẹ̀ níbọ̀ rẹ̀ nípa bọ́ba rẹ̀ ọlọ́lẹ̀ kí tí wọ́n bá lọ síbítù lọ́wọ́ àfagbà ó débẹ̀ tí wọ́n bá lélẹ̀ alágbóni ọlọ́bẹ̀ ó tún ra mílíkì lọ́wọ́ àti bọ́fìtà ó ra pálí ṣúgà salamu alaikum afa tẹ́lẹ̀ ń bèèrè ìyá ìsẹ̀lẹ̀ kan bẹ́ẹ̀ àjọ ń gbé ni ṣéwù bóò lẹ́sẹ̀ mọ́ bàbá yìí òun lè lérí àwọn aláwọ̀ àdúgbò yìí ẹ̀ àmọ̀ bẹ́ẹ̀ níbọ̀ mi ni àjọ kọ́lé tira wọn èló ń bí rẹ̀ wọ́n ní twelve thousand ẹgbàá fifteen three tó kù ẹ̀fẹ̀rà provision àwọn gbá àwẹ̀ òkè ọ̀yẹ́ náà fi lánàá má sẹ́ẹ̀sì gbọ́ ọ́ ẹ̀sìn tó ń ṣe ìmọ̀sí gbó sọmọ pé ọ̀sẹ̀sẹ̀ rẹ̀ ń sìn òun pé ìwọ̀ rẹ̀ tó wà ní ìwọ̀ rẹ̀ tó wà ní ọrùn rẹ̀ nínú àwọn dáadáa tá a máa ṣe sí wọn òun náà lè yí tá a kà yín anamisa sálà ńjọ kan ó ní ọ̀dọ́ kan tí máa ránṣẹ́ wọ́n ní kọ́dà yahudi yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọ̀rẹ́ ànábì la pè é wọ́n fi padà wá gbọ́ lẹ́nu àwọn fáwọn kan lánàá wípé inú àwọn ọ̀tá tó ní pọn fún ànábì ní níbọn yìí tó fi dá kéèyàn máa tẹ̀síwájú nínú mímọ̀ kéèyàn sì máa ka tírà kó ló sọ̀rọ̀ wọn lọ ta ànábì àmọ́ ànábì máa rán àwọn ọmọ rẹ̀ ọ̀dọ́ yẹn ṣẹ́ nítorí pé ànábì ọ̀ láwọn ọmọ ọkùnrin èyí tó wà ti kú ànábì wá rí wọn wá lọ́rẹ̀ ànábì wá lọ́lẹ̀ kí kọ́wárí sẹ́wù kan tọ́jú sẹ́wù súnà tí wọ́n wá lọ́lẹ̀ kí bàbá kan náà ní ọgbà ẹ̀wọ̀n táwọn wá pé ṣé é sara wọn ni àwọn wọ̀ náà pẹ̀lú èròkèrò màláìka kú sí ìyọjú lọ́ọ̀kan ànábì ni eléyìí ó kú lé nìyẹn ayé sọ pé láyé láyé ọ̀la ó wojú bàbá rẹ̀ bàbá rẹ̀ ní àtúnyà abalẹ̀ kọ́sìm sọ tí bàbá kọ́sìm ni wọ́n sọ ẹ̀sìn òdodo ní sè àwọn òní gbà ní. ọmọ sì wú bẹ́ẹ̀ mo sì jáde láyé ni ànábì ni mo dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba tí ọlọ́run ọba la ẹ̀mí rẹ̀ kúrò nínú náà lọ́n àlìjẹ́nà nílò ní wọ́n bísí náà yẹn jàmá mùsùlùmí ọmọ bò lásìrí òní máa tó àṣírí níbọ̀ rẹ̀ ní máa ju ẹ̀rù mi lẹ́nu warawara yìí ẹ̀wá mi ẹ̀wá mi à gbogbo àṣírí wọn ọwọ́ tiwa lọ́wọ́ wọ́n ṣe wà owó lóònù ni wọ́n fi kọ́ léyìn bí wọ́n ṣe wà ọ̀kọ́kọ́ wọn tó la Amẹ́ríkà kò sówó lọ́wọ́ wọn ẹ̀sìn kọ́kọ́ àwọn dáadáa jọ rèé owó onírú ni àti owó aláta ọ̀n sẹ́lọ̀ ni ọ̀bù aṣọ lọ́rùn níbọ̀ rẹ̀ ní òhò wọn ara sì rí ẹ̀ ọba ìbò láti rí mọ́sàfẹ́ ni ọba tó ọba tó ní kò bò láti rí òun ní bò tiẹ̀ náà nínú àwọn ìwọ̀ ayé asáhàwò ìndà tàkìsírì wọ tàkìsírì àbùnà yìí má wàá fi ilẹ̀ káyé rẹ̀ ọmọ àbàjẹ́ kọ́ máa lẹ̀ máa la ìyàwó rẹ̀ lórí ti ń múra jagunjagun ti ń sì di ilẹ̀ ká pé ọ̀rẹ́ tó ẹ má bínú ẹ sọ fún wáìfù yín kọ́ máa múra dáadáa gẹ́gẹ́ bí bẹ́yìn ṣe dáa yìí ọ̀dà kóun náà máa múra dáadáa má lẹ̀ má la o ọ̀rọ̀ ọmọ rẹ̀ kan tí wọ́n ṣòkòtò ọmọ bí ọwọ́ àpè alájà alájà káwùsára tí wọ́n ṣòkòtò yìí ọ̀dà so nítorí pé ń jọ káwùsára bá gbé orun ògìgì wálé ṣe é ma pé ìbànújẹ́ náà jẹ́ fún níbọ̀ ètò máa ń ba níbọ̀ rẹ̀ ń jẹ́ kí náà gbọ́dọ̀ máa jẹ́ fún wọn náà ìbànújẹ́ kígbà tó dé ohun tó wá dé ohun ó ti bá wọn ṣe kí ni ó ti bá wọn rí epo ó ti bá wọn ti advise wọn ká máa pè wọn ṣàkíyèsí ọmọ yín ọkùnrin yẹn bẹ́ẹ̀ bá ti jáde báyìí yọọ máa fi mọ́tò yọọ máa fi sáré káàkiri àdúgbò kìlẹ̀ kó n tó àṣírí ọ̀fẹ́ kí lé wọn kọ́lá làáfíà ni mọ́tà kẹ́lẹ́ níbọ̀ rẹ lérí tọ́ba kù sí tọ́ba sì ní kọ̀ọ̀kan yín wọ́n lè bá níbọ̀ mi kan tọ́ba ti jáde ní báyìí àwọn ọmọkùnrin rẹ̀ wọ́n wà káwọn obìnrin wálé wọ́n máa wá jó disco èmi wá sọ fún bàbá pé mo fẹ́ rí i mo ní ọmọ yín tẹ́ bá ti jáde ńlẹ́ báyìí disco tí wọ́n ń jò ní àti àwọn ọmọbìnrin tí wọ́n kó wọlé ní wàhálà ní ọjà sí o ẹ̀gbọ́n tí bàbá yìí bò yẹ ní àfa ó ní àwọn tó wá yẹn we were friends before ọ̀rẹ́ ni wá àtàwọn ọmọ mi ọ̀rẹ́ gbogbo wa bọ̀jọ̀rọ̀ music tẹ sọ yẹn ah, i i love music wọ́n ní nǹkan dé ilé baba ń jóná bọ̀tẹ̀mí sọ tẹ̀mí fún ìwọ ni lọ́rùn wa àwọn àlùfáà wa wọ́n bá wa sọ nínú ẹ̀sìn wa kọ́ ọ ma ṣàforíjì fún tọ́ba ṣe ọ ó lè rò pé nígbà tó bá gbé lẹ́yìn abẹ́kúta náà lóòótọ́ bá gbé lákùtè kò pọ́sibù tọ́ ọ ma ṣàlámà pé tó àrùbá àwọn ẹ̀dá wo lọ́wọ́ àdádúgbò yìí. Ọ máa sàmójúkú fún ọ torí àmójúkú lẹ́lẹ́ fi rẹ́ torí ẹ̀ẹ́dọ́gba ẹranko nú omi ẹranko nú omi wọn tinubu ọ̀dọ́ra wọn ewé náà ọ̀dọ́ra wọn ẹ̀yẹ ìdáná ẹ̀ lè yín atani sùúrù wà ọ wà fi sùúrù dùn ó lè gba ládàá rẹ lọ́rùn. ọ̀kan nínú àwọn àlùfáà wọ́n pè ní Abu Hanifa an nínú àwọn àfa al rahimahullahu ta'ala rahmatan wasi'a wọ́n ní tọ́ba ti wà nínú yàrá rẹ̀ fi khalwatihi ma'a rabbihi yọ ma ṣe ṣika subhanallah la ilaha illallah allah òun nìkan ló bí aago kan wọn ọwọ́ anílẹ̀ bọ̀ kájà jọ kọ́lé papọ̀ ọ̀mùtí ọ̀mùtí hàn òun náà ni ọwọ́ ní àwọn kìnnìún mísíkì àwọn piano tí wọ́n máa ta bọ́bá tí wọ́n ń bọ̀ yọ máa wá kọ orin yọ máa wá ta piano sí i ìwọ́n ni ìmáàmù lérí ìjọsìn rẹ̀ ti ń ṣe ẹ̀gbọ́n tí máa ń wí. àdọ́ọ̀ni fa ayín fàtà àdọ́ọ̀hún àwọn èèyàn pa mí tì báwọn wọ́n pa mí tì báwọn wọ́n pa mí tì bí ó lè máa ṣe lèyàwó mi kẹrin àti wọ́n sàdá àti wọn ò mọ̀ ní pé tógun bá dé àwa tálà òwúlò yìí àwa lájà fún lu yìí wọn ò mọ̀ pé mo ń bẹ lára mi wọn ò mọ̀ pé mo mọ̀ yá làmálẹ̀ wọn ò mọ̀ pé mo mọ̀ jájá gbogbo bá dé wọn mọ̀ àtọ́ wọn ní ẹgbàá mi tí a ó ti mú tí ó ti yó fa ayúfàtà àtọ́ ẹ mẹ́ni pàtì ẹ mọ̀ mi wọ́n mọ̀ mi yóò bá rẹ̀ lulẹ̀ gbà yóò tún bẹ̀rẹ̀ jọ́n jọ́n jọ́n Abu Hanifa máa fún wa náà la mísíríkì máa ń kọ díyàn láti máa rìnrìn àjò lọ́dọ̀ Ọlọ́run ni gbogbo ẹni máa lè gbọ́ music barista kọ́lẹ́tì àti gbogbo àwọn musician hip hop èèyàn ní dọ́dọ̀ Ọlọ́run bọ̀ wọ́n máa ń dá yàn lọ́nà bẹ́ẹ̀ bá ti gbọ́ music gbogbo aburú náà padà máa ṣe Abu Hanifa tó tọba wá sùn tán Abu Hanifa tó wá bẹ̀rẹ̀ ìbáradà rẹ̀ padà ọwọ́ àdìjọ́ kan àbọ̀ ànífọ̀ gbọ́rọ̀ rẹ̀ ìjọ́ kejì kò gbọ́rọ̀ rẹ̀ àbọ̀ ànífọ̀ àní kí ló ṣe bàbá ànífọ̀ mi àgbọ́rọ̀ rẹ̀ lánàá wọ́n ní à wọ́n ti kó ródà kọ́dà àwọn ti wà lẹ́wọ̀n báyìí ìmọ̀mù wa ní nífọ̀ mi wà lẹ́wọ̀n kí ni wọ́n ń ṣe ìmọ̀mù bá dìde lẹ̀ lọ́ba lọ nígbà tó dé ọ̀hún lọ́ba sọ fún wọn pé níbọ̀ mi ni wọ́n lé mutí ń dàdúgbò rí làwọn bá mu sẹ́wọ̀n ọ̀nà ẹ̀dẹ́kun ẹ̀yọ̀ǹda rẹ̀ yìí bá sọ̀rọ̀ ẹ̀ san yẹ báyìí o ìmọ̀ bá bọ́ ànífà ní san yẹ báyìí ọ̀dà èló ni wọ́n ní yẹ báyìí ìmọ̀ bá kọ́wọ́ bá kù lọ́ba kó kalẹ̀ ìmọ̀ bá àbọ̀ ànífà sì ni aṣọ ni wọ́n máa ń ta wọ́n ní ṣọ́ọ̀bù aṣọ wọ́n bá kọ́ ọmọ kí wọ́n tán yọ wà darí lọ ṣọ́ọ̀bù wọ́n afọ àwọn àjòkulẹ̀ orin tí àlejò àlejò ọba wa wá ọmọ wa jágbó ọmọ jágbó ọmọ lọ lè já ewé káàkiri gbó òǹfà ẹ máa wá wàràwàrà akédèdè rìn kọ́ máa bọ̀ wá bá akédèdè dání mọ́mọ́sá ìsọ̀ní mi àbúrò ànífà ọ̀sán wúta àwọn àjọ ńlọlé àbúrò ànífà ní àhálì àdọ̀ àná ṣé bó ní àyàṣe ọ tó wọn pariwo wa pé àyàṣe rò àyàṣe àbá àyàṣe àwọn ní afasitani aa ah, ẹ sàgbọ́lé kàdérí ìlú púpọ̀ àbúrò nípa ni má gbọ́ mísíkì má sì mọtí má ó ní ní sinna tóbótó ìlàlá wa ashadu an la ilaha illallah jàmáà mùsùlùmí àtàwùlà máa wùnà àwọn afáwárí àwọn afẹ́sìn ni ẹ̀yọ́ máa yára wọ́n pẹ̀lú kan Sa'ad ibn Abdullah Sa'ad ibn Abdullah yìí ọ̀kan nínú àwọn àgbà ẹni ọlọ́run lẹ́yìn àwọn sàhábà ni ó ní màjúsí kan àwọn abọ́ náà wọ́n pè màjúsí màjúsí yẹn níjọ́hun àwọn onírú tọ́lẹ̀tì tiwọn ta ní tí wọ́n bá ti yàgbẹ́ sínú abọ́ kan tán lẹ́ǹkùlé ó ti wọ́n dàjọ síbẹ̀ wọ́n wà lè dáhánù lóru màjúsí yìí tó bá ti dòru yóò wá gbé síwájú afa Sa'ad Sa'ad ibn Abdullah Sa'ad wà pé tó wọ́n ti tún gbẹ́rù nílé bó láti pẹ̀lú yóò wá gbé lọ lẹ́yìn ṣá yóò lọ lè dànù sínú gbó yóò tún gbé ike kalẹ̀ ìgbà tó fi ta ní jọ́ ta ló kájọ́ kejì ó ti tún gbé ètò ní lójú ọ̀nà rẹ̀ mọ̀jú sí abọ́ná nígbà tí wọ́n pọ̀ kàwé lọ ọ wá ní kí wọ́n lọ lè pe ọ̀rẹ́ òun wa mọ̀jú sí abọ́ná tó jẹ́ níbọ̀ nígbà wọ́n pè dé ó níbọ̀ mi ó ní sọ ma pé ọmọ ní dúrọ́ọ̀pù kankan bí lálẹ́ ó ní bẹ́ẹ̀ ni òun mọ̀ ọmọ ni síbi àwọn jáǹgbé sì ń gbé ó ní èmi náà ní máa ń gbé ó ní ìṣèkí ìgbé ìgbé mọ́ nítorí pé ikú ló ń súnmọ́ bí ṣe ń wò àmọ́ mo kàn fẹ́ sọ fún ọ pé tèmi bá kúrò nínú ilé yìí tí mo bá lọ sàárè ẹlòmíì ni wà níbí ìtẹ̀mí faradà ó lè má lè faradà o yóò wá di pé ẹ wà máa tuntun ṣayé lójú àdúgbò máa wá dàrú nípasẹ̀ rẹ nídìí bẹ́ẹ̀ má ṣe bẹ́ẹ̀ mọ́ ó ní sí ẹ̀sìn yìí náà ló fún yóò sùúrù tó bá ashhadu an la ilaha illallah mo sì gba ìsìlámù láti ẹ̀yìn lọ. àwọn ṣe sùúrù jàmbá àlìjánná wa jazahum bima sabaru jannatan wa harira ẹnìkan wọn ni wọ́n jẹ́ náà báwọn sùúrù ilẹ̀ ilẹ̀ plọ́ọ̀tì kan dà pọ̀ oyé lẹ́bàásì ìpín ní afa àwọn ni ó ti mú inchit kan ó ti mú dèjì búlọ́ọ̀kù sísì lẹ́wọ́ abẹ́rẹ́ ogun lẹ wá bẹ̀rẹ̀ ogun oògùn nílẹ̀ kọ́ máa lò ó gbogbo ìgbà tí máa ń lò ó bígbà tó ní ẹ̀ndáwọ́mẹ́ǹtì tó ní tó fowópamọ́ síbi kan tí ládàá rẹ̀ ó máa bọ̀ ebi ṣe ogun yìí èyí náà ti tó ọlọ́dọ̀ ọlọ́wọ́n wa ẹ̀mí ẹ̀ gùn ju ẹ̀mí èèyàn lọ one one million years wo ládàá tó ti gbà tó láwọn ọmọ ọmọ rẹ̀ ni wọ́n máa lo ẹnu inches kan yẹn tàbí mítà kan àwọn kan ládùúgbò mi wọ́n fẹ́ lè sunlé ara wọn kí ló dé àrájì ẹ̀yìn búlọ́ọ̀kù sísì ẹ̀yìn búlọ́ọ̀kù náà ah, ah, alájà alájà níbọ̀ níbọ̀ níbọ̀ níbọ̀ ẹ̀bùn nílẹ̀ kọ́ máa bá tiẹ̀ lọ ṣé wọ́n ní ọmọ wọlé wọ́n ní kò dìbò lọ́wọ́ òun ní máa bá tiẹ̀ lọ. ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa a ní máa fara ní o ká máa play music ká máa pariwo ọmọ jù wọ́n sún bọ̀rọ̀ wọ́n sẹ́lọ̀ ní kọ́dà bóun play kùránì òṣèlú tọ́ọ̀ bá ti jí wọ́n sùn wọ́n ń sẹ́ lọ́ọ̀ni gbogbo yẹn kálàfíà rẹ pé o gbogbo tọ́ọ̀ bá gbọ́ máa gbọ́ nígbà rẹ jẹnẹrétọ̀ fi àwọn òsùn ìwọ́sùn wọ́n ti fáànù sórí àwọn ò rí fáànù sí sórí jẹnẹrétọ̀ rẹ̀ tún jí wọ́n ṣe kí ni. àwọn sẹ tó wọn máa pọ̀ sí ní rí bẹ́ẹ̀ lè bàbá kadìjà wọ́n ti tó bẹ̀rẹ̀ agbo kan ní o tó pa lẹ́yìn agbo kan o fún wọn ná kòtún kòtún jẹ́ wọ́n sùn ọ̀kan nínú àwọn ẹni rí lára ìbẹ̀rù ọlọ́run nípa lébọ̀ wọ́n ní àwọn eku dá láàmú nínú ilé àwọn eku ọwọ́ lọ́ọ̀lẹ́ ra olóńgbò kan bó ṣe gbé olóńgbò yẹn dé báyìí ipe kọ́ máa àwọn eku yẹn bó ṣe gbé kan hánu báyìí làwọn eku yòókù ń ká ó ní ẹ dá olóńgbò yìí padà ẹni ẹ bá ń gba owó tó bá kù wálé tí olóńgbò bá jẹ àwọn eku tó wà nínú ilé mi àwọn eku tó kù wọ́n sá lọ́dọ̀ nébọ̀ mi ni wọ́n máa wá lọ lè ní í èmi wá mú ìnira kúrò lọ́dọ̀ mi mo lè dà sí lónìí àwọn ronú àwọn tí wọ́n kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ànábì Muhammad sallallahu alaihi ni man kana yu'minu billahi wal yawmil akhir tẹ bá gbọ́ lọ́ngbọ́ tẹ gbọ́jà lè kí á wọn lọ fàlà yóò di jára ẹ má fara ní níbọ̀ yín o ó ní ibi tó ń gbọ́ àdìsí yẹn sí ibi tó ń gbọ́ àdìsí yẹn yé ibi tó ń gbọ́ yẹn sí ni. má jáde o má gbé nǹkan nílé níbọ̀ rẹ o bọ́ba gbé nǹkan nílé níbọ̀ rẹ wàhálà ńlá ni o bọ́ba jílẹ̀ rẹ̀ wàhálà ni o anabi ni laana Allahu man gayyara manara al-ard anabi ni ọlọ́run ni kò ní dáa fún gbogbo ẹni tí bá ń yí kọ́nà píìsì lẹ̀ láti mú mọ́tì yẹn ọfẹ́ lu níbọ̀ rẹ̀ ní jìbìtì ṣé kí lè ló lè fẹ̀sí bàbá wa gbé bẹ́ẹ̀ sàárè lọ́lọ́ kọ́ máa wá sọ imú rẹ̀ wọ́n jẹ́ gbórun kórun kọ́ máa sọ etí rẹ̀ wọ́n fa sìgá wọ́n lo gbó òmùgbó <laughs> ara wa ní níbọ̀ rẹ̀ kọ́ wá sọ ọmọlúwàbí rẹ̀ ìjọba pẹ̀lú ọmọlúwàbí rẹ̀ ni pé má bá ìyàwó rẹ̀ dápara dépò tó máa pa lọ́ọ́ máa fọwọ́ pa á la dépò tó máa bà á lọ́wọ́ dépò tó máa wá bá a sùn. anabini le an yazini ya rajulu bi ashiri niswa ayisaru ale mini an yazini ya bimura tijari anabini kí èèyàn lọ lè báyàwó níyàwó mẹ́wàá lásìkò nígboro anabini ìyá rẹ̀ fúyẹ́ lọ́dọ̀ Ọlọ́run ju ìyá tábí jẹni tí ń báyàwó níbo rẹ̀ sùn lọ lọsì forty hours síwájú forty hours lẹ́yìn wọ́n ní kọ́dà bí ilé rẹ bá ga ju ilé wọn lọ bọ́ ọ bá ti kọ́ ọgbà yọ̀ǹda lọ́wọ́ rẹ̀ kó tó di pé ó ṣe dẹ́kìnì lé ẹ nítorí pé ojú wíńdò lẹ́yìn ọwọ́ ẹ máa wo gbogbo kọ́ńpáǹdì wọn ìyàwó rẹ lè múra bákan bójú rẹ bá ti sábà yìí wọ́n ní yà yí ojú rẹ padà bọ́ bá tó tu wò ó ṣe lọ́nìí torí tó bá tẹ̀jú ma tá a ṣe táni bá kó ṣe ọ̀la ọmọ lè ká èyí tó ṣe nígboro náà ẹsẹ̀ ni o àmọ́ kọjá èèyàn mẹ́wàá lọ́ba ṣe bẹ́ẹ̀ fún kò ẹsẹ̀ rẹ̀ ó fúyẹ́ tètè pẹ́sẹ̀ sìnà fúyẹ́ o gbogbo sìnà lè rí búwa mẹ́ wàhálà ni o àgbákò ni iná jà nàmà ni o àmọ́ ti nébọ̀ rẹ̀ tó wá burú jáì àwọn tí wọ́n máa ń gbélé kọjú sí mi kọjú sí ọ ojú wọn rí wọ́n sọ fún ìyàwó rẹ̀ náà kọ́ máa máa ro sọ sáyà kọ́ máa máa wọ ṣòkòtò nínú nínú fásẹ́jì orúmú wọn wá tẹ́lí síta kálukú wá sùn ẹ bá délé mi ẹ kàwé lórí pé ah, fìtínà làwọn eléyìí ń wá yìí kálukú wa bọ́ sọ lẹ́ wọn wá sùn lọ baba kadija àti akadija baba sanbi àti yasanbe gbogbo awusubila. abdullahi bin masoud lọ́lọ́run bí anabi wa muhammad sallallahu alaihi wa sallam pé ẹsẹ̀ wọlé ẹlẹ́ẹ̀kejì kọ́ pààyàn ẹlẹ́ẹ̀kẹta antuzani abi hajjada tijari kọ́ ọmọ bá ìyàwó níbọ̀ rẹ̀ sí agbèrè anabi lẹ́sẹ̀ ńlá ni. Imam Bukhari ló gbà ẹ̀yin wọn yá mi nínú ẹ̀sìn wa wọn paaki mọ́tò rẹ̀ sójú ọ̀nà rẹ̀ bọ́ bá gbingi bí gèrè bá ti rúwé tí má ti nà pàṣílẹ̀ wọn lọ́dẹ̀ gbá yọ̀ǹda tọ́ba fẹ́ wọn ni kò gé kú tọ́ba filẹ̀ torí ọ̀pá gèrè ó ti kọjá lẹ̀ rẹ̀ ọ̀hún sẹ́lọ̀ ni torí yọ́ọ̀ máa da ewé ewé gbígbẹ yọ́ọ̀ máa rọ̀jú rẹ̀ sínú kọ́mpáàdì tiẹ̀ òun náà máa gbálẹ̀ láàrọ̀ wọ́n ló ti ní gí nínú ọgbà ẹ̀ ọ̀rọ̀ lè gé ni wọ́n dẹ́rùbà wọ́n yin bánga gbà gbòò wọ́n dẹ́rùbà kọ́ ọmọ wa sàdúrà àwọn fáànù nínú kọ́ ọmọ sàdúrà òun sàdúrà lóru ọmọ wa retí débò rẹ kí wọ́n lọ́hùn àárẹ̀ tí bàbá Sunday wà nù ẹ̀ ọlọ́mọ sábà ní ìyọ́kù rẹ̀ àwọn máa ń ṣe rúkìá fún kèfèrí o taraba ní o ọ̀sàdúrà fún o taraba ní o ọmọ sàdúrà kọ́ lóun fi mọ̀ náà tí ò bá mọ̀ náà àwọn àwọn sàábà kan tán lọ́dún kan ọba kan ọwọ́ mbẹ́ káfìrí ọlọ́ni ọwọ́ mbẹ́ káfìrí tọ́lọ́n dá ni o ọlọ́run fi káfìrí ti sọ́dọ̀ ara rẹ̀ káfìrí tọ́lọ́n ṣe kíni tọ́lọ́n dá wọ́n sì ní ẹgbà wá láàyè ká sun bí wọ́n ní kò síbi tẹ́ sun bí wọ́n ní kòkòrò olóró kan bá ta ọba yẹn ẹnu pé sàhábà kan sùn mọ́júmọ́ nípò wákàtí mélòó wákàtí má mẹ́fà méje náà bá gbé ọba yẹn dìgbàdìgbàdìgbà ọfẹ kù oró ọfẹ kù ìjẹ́ nìkan máa ń tó lé wí lọ́kàn bá ní òun ọkà fati àṣì ọkà fati àṣì délẹ̀ oró náà sì lọ. àwọn máa ń gba kẹfìrí nílẹ̀ pẹ̀lú tó bá fẹ́ yíwọ́ àmọ́ kẹfìrí ó pé ẹ̀dá kan yàrá yàrá máa ń ṣàdúrà wọn fẹ́ lówó àbámọ́ ọ̀dọ́dọ́ pásítọ̀ rẹ̀ ẹ bá ń sàdúrà ẹ̀dá kan ọ̀tá pọ̀ irọ́ ọlọ́dọ̀ kérúbù rẹ wọn lọ́dọ̀ ogún mọ̀ra ìjìnlẹ̀ lọ́nà balẹ̀ àmọ́ wọn lóun nira tó fẹ́ kú ẹlẹ́fàdó àràn lọ́wọ́ bọ́bá gba ìsìlámù dé bẹ́ẹ̀ bá sì gbà ọmọ bá tiẹ̀ lọ ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wọn tó bá wá kú gbèta parí ẹ̀ sínú end of discussion bọ́bá ti kú pẹ́rẹ́ báyìí ẹ má béèrè pẹ́sì wo ni ń sìn ìdókùn ní pé ìbò láàṣẹ kíní ẹgbẹ́ kọ́rùn báyìí tí wọ́n máa pé imam àgbà àwọn aláwọ̀ lẹ́yìn nù <laughs> àwọn ni ah, níbọ̀ mi níbọ̀ ẹ ní kírun sí la ẹ ní sàdúrà tọ́wọ́ wa jẹ́ mùsùlùmí níbọ̀ gbọ́dọ̀ wọn lọ ẹ lọ́bi sẹ́jọ́ yẹn ẹ sì ń dé sáré ẹ wà gbalada lọ́dọ̀ ọlọ́wọ́n bá wọn àwọn afọ àwa wọn wá ń sàlàyé fún wa pé tí wọ́n bá ń sọdún wọn àwọn nǹkan téèyàn ní bá kèfèrí ṣe nìyẹn o kìí ṣe pé wọ́n ní kọ́ ọmọ sí dáadáa sí níbọ̀ kèfèrí kọ́ ọmọ sí kírísímàsì kí wọ́n náà máa jáde ẹbí wọ́n ti ń kó ọmọ ọlọ́run sọmọ pé kò ní di ayé àtàdé ọlọ́run lámúyẹ dídí wàlámúyú ládí wàlámúyẹ kó la kófà náhàd wọn wá láwọn ń sòkó ma fọmọ ọlọ́run tọ́lọ́run ṣe lóhùn òbí ma ìwọ náà sì ń ká lé rí irun pé lámúyẹ dídí àwọn ń bèrè pé ebi níbọ̀ wa má jẹun kó má jẹun jẹ kó jẹ jí jí ó yé ọ̀rọ̀ pé inú rún mi èmi jẹ́ ìjáde mọ́ parọ́ o ọdún mélòó fẹ́ parọ́ dà kírísímàsì ọdọọdún ni èmi jẹ́ ẹ̀sìn má bínú ìjọ tí ma wá ń kú mọ́ ọ wà hàn pé o èjì rẹ̀ kí ló wá sí ìjọ tí ma ń kú mọ́ ọmọ bá tọ́gá ọmọ bá kun ẹran ọmọ bá fa ẹran ọmọ bọ̀ ọláyè kọ́ ọmọ bá dín ọmọ dé tọ́pọ̀ jàlábí ààrẹ yóò kú fẹ́sítì àti ìníkà rẹ̀ tó bo irúkún rẹ̀ wọn wá ní kí ni wọn ṣe ń bí à ń jẹun oúnjẹ kí ni oúnjẹ kó bàbá bàbá Sunday ọwọ níjọ dàpọ̀ fún ibi ẹ̀sẹ̀ bá ní odúró wọn wá ń gbé àǹkárá òkú àǹkárá òkú ọwọ́ ní mímọ́ rẹ ni ọlọ́run ní àṣírí adáṣí wọn ṣé à ń sọ òkú wà ní Islam kò sókun bẹ́ẹ̀ gbogbo ń tọ́lá wọn bá ti fẹ́ níbọ̀ rẹ wọ́n ń ṣèjọ náà ni wọ́n wá gbé mísíkì sí i wọ́n wá ń jó àwọn obìnrin olóbìnrin ah, ah, ìyàgbága rẹ̀ kò dìde ẹnu yìí tó ṣe títí kí ó ti tó kámá torí pa fẹ́ àfẹ́ kọlu níbọ̀ káwálẹ̀ ní kọlu ọlọ́run ọba wa àwọn àlùfáà wa wọ́n ní ànábì sọ̀rọ̀ sálà ń kí wa nílò ọba yìí ẹ̀ wọ́n sì nǹkan lè jọ́sìn wọn ò ní bá wọn bọ̀ bẹ́ẹ̀ tí bá ti wá jáde ibi ọba jòkó sí nínú káà rẹ̀ ẹ̀ jọ̀ mọ́ wa lọ́lé ó ti mọ́ wọlé ìjọsìn òtò rámọ̀ bàtà dákẹ́wò tọba yẹ compromise tọba dákẹ́ baba kan wọn ni wọn landlord meeting baba yẹ ti gbàgbọ́ yẹsùn náà wọn sì ní ẹja dìde lórúkọ kínní kan baba yẹ sì jókòó ó sì fi ilé àga tọwọ àwọn ẹjọ ẹ náà bá ṣe gbogbo tí wọn wí dá gbogbo àwọn ọ̀rọ̀ ẹbọ tí wọn sọ wọn náà bá sọ gbogbo ẹ tán nígbà tí wọn jókòó lẹ padà báyìí pé ká jókòó padà lórúkọ kínní kan tí wọn wí wọn baba ọyà ẹjẹ àmàbá meeting lọ ọyà bàbá ti lọ́dọ́ lọ́wọ́ rẹ̀ àṣẹ okùn ṣẹ́jú márùn tí ó kù kọ́ wá bá a lérí lórúkọ Jésù àtiwọ́tò dídé àtiwọ́tò sàmì ẹjọ́ sàdúrà náà wọ́n ní gbogbo tán ní àṣẹ gbogbo ẹ̀ ní onídìíkagbọ̀ yé pẹ̀lú kíni pẹ̀lú ẹ̀sìn wa má gbé sàrà rẹ̀ kọjá masalasi àwọn ó ṣe dáadáa sí nígbà tó bá jáde láyé tí gèbè lọ sọ pé umu kawusa umu rọdíà umu fatima àwọn kìrìsìtẹ́nì táwọn umu bá dá sí ẹ̀rí pé umu làwọn náà máa ń pè wọ́n umu aisha umu kọ́ṣíà umu jáde ah èèyàn rẹ ni tí lébọ̀ rẹ bá ti sọ lọ́dọ̀ ọlọ́run ọba náà èèyàn rẹ ni wọ́n kàn mọ́ fi kílọ́ọ̀sì sí pé àmọ́ kò ní sẹ̀sìn wọ́n o àmọ́ tó bá dé pé wọ́n yíyan lérí pé ẹ̀yọ́ ń dà pọ̀ ibi wọn lọ nìwọ náà ṣe kíni nìwọ náà lọ wọn tẹ ṣẹba àdìkàwọmi fọwọmi àdàbí ni wọn bá ń kọ́ sí àwọn ọjọ́ kan ọlọ́run ó sì mọ́ wọn àǹfààní káwọn wá da ká máa ṣe dáadáa sí àǹfààní ká máa ṣe dáadáa sí níbọ̀ àwọn fàáka mẹ́rin péré oríire ayé ọwọ́ mi àdàbí ni oríire oríire ń bẹ mi kan mẹ́rin fún yàtí ìbá ti ní oṣù ṣe rí láyé àlùmọ́rí àtòsọ́ọ́lì hàn ìyàwó tó da tẹ́ gbóra yín wal maskanu wase ilé tí ọ̀há wal jaru sọ́ọ̀lì lébọ̀ dáadáa wal markabu hani àti nǹkan gbọ̀ntọ́ lálàáfíà anabi ni nǹkan mẹ́rin eré ibu ayé ni kọ́lá ń sọ wọn bẹ́ẹ̀ alimariyatu su ìyàwó eh, ìyàwó eh, kò ní lọ ìyàwó elégbè ìyàwó tí o kọ́kọ́ lọ́kàn balẹ̀ anabi lọ́kọ́ tó níwèé wàhálà ayé ti bá wọ̀lìjáàrú sóò lébọ̀ burúkú wàlímárìkàbù so nǹkan àbù burúkú wàlímásíkàbù dọ́yì ilé tọ́ ha sórí tí ọba ti ní lébọ̀ tọ́ da láfi ní lébọ̀ yìí máa ń ṣe dáadáa sí ọ ọ máa ṣe dáadáa sí tí ọba ṣe dáadáa sí ọ wọ́n máa ṣe dáadáa sí kó lè bá dáa tọ́ba padà yáyọ̀ padà dáa nítorí pé ìnira ni gbogbo àtọ́ bá wà ń ta lọ́ọ́ wà nínú ìbànújẹ́ hello Ibrahim àwọn abúlé rẹ ń kọ́ wọ́n ní wọ́n ti lọ́dọ̀ ìyá sadé ah ah nígbà wọn wọn lọ bẹ ọyá ọyá wọn kọ dẹ èsì kọ mbà àbátẹ́sán lè dé mbẹ wọn bá tó wọn darí kó tó bá tó wọn darí délé tí ẹ jẹun lọ́hùn ọ̀nà ẹ àjẹun wọn kà fún wa ní tea àti bisikíìtì we ate just tea and biscuit. Ah. Ah. ṣé o ṣe kankan dúdú lúbúlúbú ṣé o ṣe nothing. They just put uh, sugar. Uh, sugar and eh, <laughs> ah, ẹni tí ò ní níbò dáadáa kọ̀ ráyé wá ọ̀ sọ di dáadáa nígbà ọba fi sùúrù tó fi tẹ lọ́rùn òun náà padà dìyẹn lẹ́yìn náà tọba lè di urgent oye benefit àǹfààní kíákíá àṣírí fẹ́ tú níbọ̀ lọ́kọ̀ọ̀kọ́ rí bọ́ọ̀ bá ti ní níbọ̀ tó da wàhálà lẹ́yìn náà ẹ ní lásìkò ládùúgbò bẹ́ẹ̀ bá wá ṣe dáadáa ẹ lásìkò ládùúgbò ẹ wà nígbẹ̀yìn tó da ẹ̀yọ́ máa yà wọ́n wọn arábìnrin kan wọn ló kú àwọn sọ̀rọ̀ wọn ní eré anábì arábìnrin tá a wí yìí máa ń gbáwẹ̀ yìí sì máa dìde lóru anábì ni mo máa wọ́n ní mo lọ́wọ́ àdìsí anábì lọ́wọ́ àlùmọ́ kí ló ṣe àwọn làdàbí ni ń dìde lóru yín sì ń gbà wẹ̀ lọ́sàn yín sì ń lo jàdùbáàbò rẹ̀ dáadáa àmọ́ aburú tí ń ṣe sí níbọ̀ rẹ̀ kò ló ń ka ọlọ́run ń jẹ̀yà lọ́rùn rẹ̀ ọ̀rọ̀ táwọn yìí kọjá bẹ́ẹ̀ nídìí bẹ́ẹ̀ àwọn àlùfáà wa wọ́n ní olùyá ibadiya alladhina asrafu ala anfusihim gbogbo àwa tá a ti dá àdúgbò rú tá a ti sọ̀rọ̀ tí níbo nígbàgbé sí tá a ti lára rẹ̀ tá a ti kú bá kọ́dà àwọn amalọ́lé olóògùn lórí ara wọn tá a ti da mítìnì lọ́lọ́rù àti gbàdúgbò jẹ́ wọ́n para wọn jẹ̀mọ́ wọ́n nà nǹkan lẹ̀ fúnra bòbí ọmọ ẹlòmíì kò jẹ́ èèyàn dàárọ̀ yìí látara owó wáyẹ́ẹ̀kì tí bàbá rẹ̀ òrìṣà lásìkò tí nẹ́bọ̀ rẹ̀ sì ní owó nínú ká rẹ̀ yẹn dẹ́ pé a ah, lóòótọ́ ọmọ yìí fèyí kò sì jẹ́yàn àmọ́ ẹ̀yin nẹ́bọ̀ mi sábàbí kò sẹ́ni tó lè ràn mí lọ́wọ́ nù yín gbogbo ẹ̀yin tẹ́ ti sábúrú gbogbo àwa tá a ti sọ tí ọ̀dà tá a ti jàjà àjàkù ní tán yìí ní kí aláwọ̀ bá ní látàkànà tó mìíràn máa ti là ẹ má jà kàn nínú àná ọlọ́run inna Allaha yaghfiru dhunuba jami'a kò sẹ́sẹ̀ tọ́lọ̀ wọn lè fèrè èjì yẹn téèyàn bá ti kú innahu wal ghafurur rahim aláforíjì lọ́lọ́ òde kẹyìn àsìlẹ́wò ẹ̀dẹ́ ṣàtúnṣe bá a ṣe ń lọ ẹ̀dẹ́ parí ìjà bá a ṣe ń lọ ẹ̀dọ̀ lè ṣe dáadáa ẹ̀dọ̀ lè ṣe dáadáa ẹ̀dẹ́ ṣe sùúrù ẹ̀dẹ́ dá nǹkan ó nìkan padà ẹ̀dọ̀ lè parí gbogbo tí mẹ́ láàrin iṣẹ́ àlìjánnà mi iṣẹ́ àlìjánnà mi o. إساء جنة نيو إجوس نيو والسلام عليكم ورحمة الله وبركاته